ètò Ojúmọ́ Ire ó ń tẹ̀síwájú Olúwafẹ́yìkẹ́mi náà ni pẹ̀lú àlejò mi alàgbà Sàlàkọ́ mo béèrè ìbéèrè kan kó tó di pé a lọ ẹ ti wá padà sọ̀rọ̀ China yín yẹn o mo ní ṣé títì tí ìjọba tí wọ́n ti àwọn ẹnubodè yìí ṣé ó ti dí ìwà àwọn Boko Haram àǹjínigbé jàǹdùkú ṣódínkù. àwọn èèyàn ti wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn burúkú yìí ti wọlé. Tẹ́lẹ̀, tẹ́lẹ̀ nígbà tí àwọn bóde wa tó lanú lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mm. Yorùbá dẹ̀ máa ń sọ kankan pé tí ògiri ò bá lanú aláǹgbá ò lè wọ bẹ́ẹ̀ mm. àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan burúkú ti wọlé sí ìlú Nàìjíríà mm. wọ́n ti wọlé wọn ò dẹ̀ wá wọlé nìkan wọ́n wá ń ṣe wá lọ́ṣẹ́ tán bá ṣe wá lọ́ṣẹ́ tán wọ́n á tún lọ sápamọ́ wọ́n á lọ sápamọ́ torí pé ìlú nàìjíríà tóbi ọ̀pọ̀lọpọ̀ igbó hmm. ló yí wà ọ̀pọ̀lọpọ̀ abẹ́ àpáta ló wà ọ̀pọ̀lọpọ̀ hmm. oríṣiríṣi ibìkan làwọn èèyàn lè ṣàpamọ́ sí. kódà inú omi. inú àjàlẹ̀ gan wà àjàlẹ̀ hmm. ajá ń gbọ́ ìròyìn àwọn tó ń pa àwọn èèyàn lájàlẹ̀ wọ́n ń pa àwọn èèyàn sówó wọ́n ń ta ẹ̀yà ara èèyàn lọ́dún àjàlẹ̀ à ń gbọ́ gbogbo ẹ̀ nàìjíríà tóbi àwọn èèyàn burúkú yìí ti wọlé ṣùgbọ́n bíjọba ṣe ti ibodè ń sìn láti lè fi wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro yìí ó ti díwọ́ ìwà àbàjẹ́ yìí kù ṣùgbọ́n tí ò bá dínkù ẹ mọ̀ wípé ọwọ́ àwọn aṣọ́bodè wa ló yìí sí. <laughs> tí ò bá dínkù ọwọ́ ẹ̀yìn aṣọ́bodè ló kù sí torí àwọn ni wọ́n ń gbàrìbá wọ́n sì tún ń gbẹ̀yìn gba ẹbọ jẹ́ fún orílẹ̀-èdè yìí. nígbà tí wọ́n bá ti bodè lọ́sàn-án wọ́n á ṣí lóru wọ́n á gbowó lọ́wọ́ àwọn oníwà bàjẹ́ yìí hmm. wọ́n á ṣí lóru hmm. ibo mélòó ni ààrẹ Buhari fẹ́ wà ibo mélòó ló fẹ́ dé ìyẹn ò ní pé káṣá ti gbà pé ọlọ́run ló ṣe àfihàn pẹ́ran lọ́rọ̀ wa pẹ̀lú àwọn abúlé ẹ wá fẹ́ sọ̀rọ̀ orin ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti China tẹ̀ ń sọ lẹ́ǹkan kí n hmm. tó gbàgbé ó yá ọ̀rọ̀ ti China yẹn. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan hmm. ṣe rí láyé ìgbà kan gbogbo àwọn ìṣòro tó dojúkọ ìlú Nàìjíríà lénìí tó dojúkọ wa lónìí ó ti dojúkọ ìlú China rí. Mm tó jẹ́ pé àwọn náà wọ́n ya ọ̀lẹ gbogbo nǹkan táwọn òyìnbó ń ṣe ibẹ̀ ni wọ́n ń wò wọn ò lè dá nǹkan kan ṣe nínú ìlú wọn igi ìtayín igi ìtayín lásán àwọn ará China wọn ò lè ṣe wọn máa lọ kó wọlé ní báwọn náà ṣe ń kó wọlé ní. ìjọba wọn wá wò pé ah ah orílẹ̀-èdè ni wà. àwọn sì fọwọ́ kọ́ ṣáwọn náà ò lè dá nǹkan kan ṣe ni ṣé a lè dára èsì gbìn ni ṣé a lè dá bàtà ṣe ni ṣé a lè dá aago ṣe ni ṣáwa náà ò lè ṣe ẹ̀rọ alágbèéká tá a mọ̀ sí mobile phone ni ṣé a lè ṣe àga fọ́níṣọ̀ ni a lè ṣe mọ́tò ni ó dàbí pé ibodè ìlú wa tá a ṣí sílẹ̀ tá a ń gba oríṣiríṣi nǹkan láàyè kó máa wọlé olófà tí àwọn èèyàn wa ṣe ya ọ̀lẹ nínú ọpọlọ. Hmm mental laziness ọ̀lẹ inú ọpọlọ olófà ìjọba China bí ìjọba tiwa náà ṣe ń ṣe lénìí wọ́n wá pinnu pé nǹkan tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ a máa ti gbogbo àwọn ibodè yìí pa fúngbà díẹ̀ a máa ti pa fúngbà díẹ̀ láti lè gba àwọn èèyàn wa níyànjú láti lè jókòó káwa náà ronú káwa náà ronú káwa náà lè ṣe káwa náà ronú báwa náà ṣe lè máa produce bá a ṣe lè máa ṣe kọ́ káwa náà lè dá dúró bá a ṣe lè dá dúró láti má máa wojú ìlú Amẹ́ríkà torí pé nígbà kan ìlú Amẹ́ríkà ni gbogbo ìlú máa ń wò Amẹ́ríkà ló máa ṣe ọkọ̀ ọkọ̀ bàálù táwọn èèyàn máa lọ lọ́wọ́ wọn Amẹ́ríkà ló máa ṣe nǹkan jà olóró amẹ́ríkà ló máa ifo ọ̀bẹ tá a fi ń gé pọ̀ mọ́ nínú ilé bẹ́ẹ̀ni amẹ́ríkà ló máa ṣe igi ìtayín amẹ́ríkà ni ìṣáná amẹ́ríkà ni gbogbo nǹkan amẹ́ríkà àti ìlú ìlú ọba tá a mọ̀ sí britain ibẹ̀ làwọn kìnìyàn ti ń wọlé china wa china wa gborí wọlé hmm. china gborí wọlé pé àwọn àwọn máa fi iye ọdún báyìí. Hmm. gba àwọn èèyàn àwọn oníyànjú láti máa ṣe gbogbo nǹkan táwọn Amẹ́ríkà ń ṣe yìí ẹ máa nǹkan tó ṣe tó ń bá lọ ra mọ́tò kan tí China bá lọ ra mọ́tò kan ṣoṣo nílùú Amẹ́ríkà wọ́n á gbé mọ́tò yẹn wọlé wọ́n wá tú palẹ̀ hmm. wọ́n á wò ó gbogbo nǹkan táwọn Amẹ́ríkà bó ṣe ṣe bó ṣe tó pọ̀ wọ́n wò ó àwọn náà wá lọ sínú ìlú wọn wọ́n á lọ wá gbogbo àwọn ẹ̀yà yìí tá a mọ̀ sí materials hmm. equipment àwọn náà lọ wá nínú ìlú wọn wọ́n máa fi kọ́pì ẹ̀ hmm. wọ́n máa fi ṣe àwòkọ́ṣe ẹ̀ lẹ́nìí hmm. kò sí nǹkan tí Amẹ́ríkà ń ṣe tí Amẹ́ríkà ò ṣe in fact àwọn tó lọ ń kó ọjà wọlé láti lu.

China làwọn náà wá ń wò China ni wọ́n ń lọ ni wọ́n ti lọ ń ṣe gbogbo nǹkan hmm. tí wọ́n ń kó wá sínú ìlú wọn tó wá ń tà hmm. China ló ti lọ ń ṣe ẹ lọ bèrè nítorí pé China ni owó òṣìṣẹ́ àti láti ṣe nǹkan láti ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan China lówó ẹ̀ ti gbé pé ó ti gbé ló kéré jù. Hmm, tí wọ́n sì fi lè rí èrè ńlá. bẹ́ẹ̀ ni hmm. ara nǹkan tí ààrẹ ìlú amẹ́ríkà lónìí tá a mọ̀ sí Donald Trump hmm. ara àwọn nǹkan tó ó ń ta Donald Trump lára nìyẹn pé ah! gbogbo èrè tó yẹ ká máa jẹ ilẹ̀ China ló ń jẹ. àwa tó jẹ́ pé àwa ni ìlú China ń wojú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá di pé àwọn ọmọ wa àwọn aráàlú wa kò fẹ́ ṣe kankan mọ́ àwọn iléeṣẹ́ ńláńláńlá tó ń ṣe oríṣiríṣi nǹkan wọ́n wá ń gbé ọjà wọn wọ́n ń gbé bó ṣe ń ṣe nǹkan production hmm. wọ́n wá ń gbé lọ sí China hmm. China ló ti máa lọ produce wọ́n ti lọ ṣe tó bá ṣe tán wọ́n wá package ẹ̀ fún standard America hmm. wọ́n á máa tà America ti wá ń di only sales àwùjọ tó ti ń ta ọjà àwọn ò wá lè ṣe kókó mọ́ ètò olóyìnbó ń pè ní bíi dumping ground. ó ti wá dàbí dumping ground fún àwọn ọjà tó ń bọ̀ láti. ilẹ̀ China. ìlú China. Hmm. alàgbà Sàlàkọ́ kó tó di pé a máa lọ kí wàá ní ọ̀rọ̀ tẹ ní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wò wá láàárọ̀ yìí tọ́pọ̀lọpọ̀ ń kọminú pé ṣé bí ò ní pa wá kú báyìí ṣé àní máa ṣa òkú ebi ní títì kí lọ̀rọ̀ yọ̀ǹdù tẹ́yìn fún. ebi ò lè pa wá kú hmm. torí pé èmi ò tí ì rí pàtẹ́mi ń bọ̀ ní ibi làárọ̀ yìí èmi ò rẹ́ni tẹ́mi pa kúlẹ̀ gbẹ títì. àti pé kágbàdo tiẹ̀ tó dáyé. ìkọ̀kọ̀ ni adìyẹ ń jẹ. a ní iṣu lọ́pọ̀ yanturu. ìkọ̀ tí ààrẹ a ní gàrí. bẹ́ẹ̀ ni ìkọ̀ tí alágbàdo alágbàdo kò sí anẹ́wà. kò sóúnjẹ tí ìlú kan ní tà ní. bẹ́ẹ̀ ni a ní jéró kò sí ń tá ẹ fẹ́. tá yẹ pé oúnjẹ kan wà tí ìlú kan ní tí a ní tá lọ mú ẹ̀yà ẹ̀ wá síbí a ní ilẹ̀ tá a máa gbé sí tó dẹ̀ máa hù. Hmm. ọlọ́run sóò fẹ́ràn ìlú yìí tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tó fi jẹ́ wípé kò sí nǹkan tí ìlú kan ní kò sí nǹkan tí ìlú kan dà tàbí tó lè dànù ayé tí ìlú nàìjíríà ò lè dá ìṣòro tá a ní ni pé àwọn tí wọ́n ṣe ètò ìjọba ìlú yìí ní àtẹ̀yìnwá àwọn ni wọ́n sọ wá di ọ̀lẹ ọ̀lẹ wọ́n sọ wá di àwọn èèyàn tó ní ọ̀lẹ nínú ọpọlọ. Hmm. ọ̀lẹ ọpọlọ. àwọn náà sọ wá di ọlọ́lẹ̀ ọpọlọ àwọn èèyàn tó jẹ́ pé àfẹ́ ṣe kankan mọ́. ìjọba ṣàmà ṣe gbogbo ẹ̀. tẹ ẹ bá sọ fọmọ yìí sí pé ẹ fẹ́ ra bàtà fún a ní bàtà amẹ́ríkà ló ń fẹ́ wọ̀ hmm. bàtà tó ń ṣe ní nàìjíríà ẹ̀ kò fẹ́ wọ̀ hmm. tẹ ẹ bá lọ sí patí tẹ ẹ bá wọ nǹkan tó ń ṣe ní nàìjíríà àwọn èèyàn máa fi ń ṣe yẹ̀yẹ́ ni hmm. gbogbo àwọn nǹkan tó ti di àṣà àti ìṣe sínú ẹ̀dẹ̀ omi ara iṣan ara àtọpọlọ tí òfin jẹ́ kí ìlú wa kó ní ìdàgbàsókè tó tọ́ àti bó ṣe yẹ tí ó jẹ́ kí ìlú wa kó máa wojú àwọn ìlú míì ṣé Thailand ló yẹ kó máa ló yẹ kó máa gbin hmm. ráìsì tá àwọn máa dẹ. Hmm. táwa náà sì nílẹ̀ ta lè fi gbin ráìsì. àwọn ìrẹsì burúkú ìrẹsì tó ti bàjẹ́. tó ti pẹ́ lórí omi. Thailand máa kó pọ̀ wá kó sínú wá dì í wọ́n á fi ránṣẹ́ sílùú Nàìjíríà àwa wá rà á àwọn èèyàn wa wá ní oríṣiríṣi àìsàn oríṣiríṣi àìsàn tẹ́ pín gbàtà bàbá bàbá wa wà láyé hmm. àwọn àìsàn tí a kì í gbọ́ hmm. ló wá ń pa wá dànù nípa àwọn nǹkan tí a ń jẹ tí àwọn èèyàn wa ń kó wá àwọn nǹkan ayédèrú hmm. àwọn nǹkan tó ti bàjẹ́ tí wọ́n ń kó wọlé tá ń jẹ ló pa wá dànù. olóòtú ìmọ̀ràn tèmi lélẹ́yìí. ẹ sọ fún ẹ sọ fún ọ. kò sí ìjọba tí ó máa wà lórí àléfà tí a fẹ́ máa ṣe nǹkan tí ò da fáráàlú. Mm táfẹ́ káwọn aráàlú kọ́ máa ṣépè fóun kò sí nǹkan tó bá tọ́ ìjọba máa ń ṣe ìjọba ìjọba máa ń ìjọba máa ń wò pé nǹkan tá a fẹ́ ṣe yìí ó dáa fún ìlú wa ní pàápàá fún ìjọba tó bá níláárí hmm. bí ìjọba ààrẹ Muhammadu Buhari hmm. ìjọba tó níláárí ní ìṣèjọba olè gbogbo nǹkan tí ìjọba yìí ń ṣe fún ìlú Nàìjíríà ni pé káwa náà ká jókòó ká máa ro àwọn nǹkan tá a lè ṣe fúnra wa hmm. ká má máa wojú àwọn ìlú ìyókù mọ́ ká tó jẹ ká tó mu. àwọn ètò yìí akọkọ ni wá lára hmm. akọkọ ni wá lára o ṣùgbọ́n nígbà tó bá yá. adùn ló máa gbẹ̀yìn ewúro. olórin kan sọ pé ó ní ká sá máa forí tì í ká sì tún ní tẹ́ lọ́rùn mo pẹ́ ó bóyá àórèrè jẹ́. ó tó lẹ́nu ó kù líkù pẹ̀lú àlejò mi láàárọ̀ yìí mo mọ̀ pé bá a ṣe ń sọ lẹ́yìn aráàlú lẹ́yìn náà ń sọ pé bẹ́ẹ̀ ni hmm, lẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ètò láàárọ̀ yìí akí alàgbà olùkáyọ̀dé àyìndé sàlàkọ́ ẹ ṣeun púpọ̀ nípa pèyìn lórí ìtumọ̀ rẹ pé ẹ jẹ́ wa gbogbo nǹkan tí ń sọ láti àárọ̀ gbogbo àtótónu wọn ni pé nínú ibi ire wà ẹ̀yin èèyàn òjò ń rọ̀ lọ́wọ́ ẹ̀bọ oko ẹ kan ẹ jẹ́ sórí oko àṣẹ tíjọba fẹ́ ká ṣe nìyẹn wọ́n ní ká padà sórí oko wa ó fẹ́ kàn nípa fún wa ni. bẹ́ẹ̀ ni pé gbogbo wa àti pé fún gbogbo oúnjẹ tẹ̀ ń kó wá láti ilẹ̀ òkèrè ànírú ẹ̀ náà níbí ṣé ìrẹsì ni àní ìrẹsì ń bí àwọn oúnjẹ inú agolo kò dìgbà tẹ́ bá jẹ ta lágolo àwọn tó yẹ pé fresh fresh fresh lẹ́ máa jẹ ní orílẹ̀-èdè yìí wọ́n ní irú ẹ̀ ní kí a máa ṣe tó hmm. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n torí àwọn oúnjẹ bẹ́ẹ̀ ni tó ẹ ṣeun púpọ̀ alàgbà Sàlàkọ́ tó bí la máa fi àdàgbà ètò ojúmọ́ ire tòní ni a máa fi ràn sí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé fún wa ní ètò tòní ṣe bẹ́ẹ̀ fẹ́ kàn sí wa ní abẹ́ ní ìbéèrè kan tàbí òmíì ẹ sí wa lórí ẹ̀rọ ayélujára bí ajere tó wà lójú móhùnmáwòrán yín tàbí kẹ́ sí wa ní nọ́mbà twenty two coca street onímọ̀ládé bus stop ní ìjàyè college road ní ìlú èkó títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí àkọ́tún ètò ojúmọ́ re olúwàfẹ̀yìkẹ́mi ayaníyọ̀ ọláyínká ìyá àwọn èwe ló ń kí wa pé ẹ káàárọ̀ o.